Miliki Express lè tó ètò ní Miliki mo lérò pé ẹ gbádùn orin tí mo ṣe kí ni mo sọ fún yín pé ká bẹ̀rẹ̀ lórí àdúrà dé torí pé wo ọ̀rọ̀ wa ó ń fẹ́ àdúrà ọ̀rọ̀ olú iná hàn ó ń fẹ́ àdúrà pàápàá jùlọ gan àwa tí a wà nínú ẹ̀ hàn uh-uh, ó dáa ká máa ṣe kí ni ká máa gbàdúrà ká lè máa fi ẹnu ara wa tọrọ ohun tí ó dáa síra ẹ wo ire ó yá wọlé tọ̀ mí wá kó kó sí gbogbo bọ́dì mi nú kò ẹ́ńtà mi kí n máa yí kíni kí n máa zánkù nínú blessing ọlọ́run ọba Olódùmarè àsìkò tó fún entertainment gist bẹ́ẹ̀ ni ẹ̀sọ́ bá ṣe máa ṣe pé Tóyìn Abdul ó máa já wa sí ohun tó lọ lọ́sẹ̀ yìí láàrin àwọn ìlú mọ̀ọ́ká wa lílẹ̀ yìí ni àti ní òkè òkun ẹ ká lọ gbọ́ ohun tó ní fún wa lọ́sẹ̀ yìí à ń bọ̀. ohun tó ṣẹlẹ̀ láàrin àwọn ìlú mọ̀ọ́ká wa lọ́sẹ̀ yìí nìwọ̀nyí bí o bá tún sọ ọ̀rọ̀ nípa àwọn ọmọ mi tàbí tí mo gbọ́ orúkọ wọn lẹ́nu rẹ mo ṣetán láti dá ọ padà sí ibi tí o ti kúrò èyún ọgbà ẹ̀wọ̀n eléyìí ni ohun tí Ìyábọ̀ Òjó sọ fún Kẹ́mi Olóńlọ́yọ̀ọ́ mélòó nínú àwọn yahoo ló lè ra mọ́tò fún àwọn olórin kò sí wọn ò tí ì ranra wọn lọ́wọ́ tán ṣé àwọn olórin ló fẹ́ ràn lọ́wọ́ ẹ wò ó ẹ má jẹ́ ká tanra wa jàre àwọn olórin hustle fúnra wa ni o ẹ má jẹ́ kí wọ́n máa pe ajá lọ́bọ̀ fún yín nítorí wípé kò sí ìrànlọ́wọ́ yahoo yahoo kankan nínú iṣẹ́ orin wa eléyìí ni a gbọ́ láti ẹnu òrìṣàfẹ́mi. olórin ọ̀rẹ́zì rántí bó ṣe bẹ̀rẹ̀ orin kíkọ ó wá ń fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ àwọn olórin ẹgbẹ́ rẹ̀ bíi Wizkid Nice Davido Banky W flavour timaya àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹnikẹ́ni tí ó bá sọ ìsọkúsọ nípa mi èmi gan ṣetán láti sọ̀rọ̀ òdì sí àrọ́mọdọ́mọ wọn Etinosa ló sọ eléyìí o. olórin R&B ní Amẹ́ríkà tí a mọ̀ sí Trey Songz ti gba àlejò ọmọkùnrin làǹtìlanti eléyìí tí ó túmọ̀ sí wípé òun náà ti di bàbá ọmọ a ò ní rí jù báyìí lọ láàrin àwọn ìlúmọ̀ọ́ká wa lọ́sẹ̀ yìí. ẹ ti rí i pé ó ń gbóná fẹlifẹli bí àmàlà tó jiná ẹ rí i pé mẹ́wàá ṣẹlẹ̀ láàrin àwọn ìlúmọ̀ọ́ká tí ẹ rí àwọn kan tí mi fẹ́ dárúkọ wọn kan mo sì ń bọ̀ lórí ọ̀rọ̀ torí ọ̀rọ̀ yẹn tẹ máa ń gbọ́ ó ń gbóná fẹlifẹli ó ń gbé mi lọ́kọ̀ pé ya Bímbọ́ sọ bó ṣe ń jó mi lára tóbi kí n jù lẹ́yìn sí àwọn mìíní jáì sí àmọ́ tásìkò bá tó àti sọ̀rọ̀ ń pa ẹ̀ máa já yín sí ẹ rí i pé tó èèyàn mo sọ fún yín pé àwọn kì í fún yín ní ìròyìn tó jẹ́ pé um, a ti gbọ́ a ti mọ̀ bẹ́tẹ̀ ti gbọ́ gan á fún yín láwọn ohun tẹ́ ẹ̀ ti ẹ̀ mọ̀ ń pa torí a máa ń tú di òfin <laughs> tẹ́ bá ń gbọ́ á tú iṣu désàlẹ̀ ìsàlẹ̀ kókò ní pé ohun tó rí lè ṣẹlẹ̀ gangan gangan ẹni tọ́rọ̀ kàn bó ṣe jẹ́ àmọ́ mú wá fún yín Tóyìn ti já wa sí ohun tó ṣẹlẹ̀ láàrin àwọn ìlú mọ̀ọ́ká wa lọ́sẹ̀ yìí ètò ṣì ń tẹ̀síwájú àmọ́ ẹ̀ka ṣètò ìdásàkà lọ́jọ́ sí orin àbúrò mi ni àbúrò mi ni Qdot na my boy Qdot ẹ̀hẹ́ boy mi lẹ́yìn ni o Qdot sọ pé àkọlé ẹ̀ ní ìjó gẹ̀lẹ̀dẹ́. ṣé ń tẹ̀síwájú bẹ́ẹ̀ ni ẹ wo mo sọ fún yín pé ó ń gbóná fẹlifẹli ẹ̀tẹ̀ máa ń gbọ́ ọ̀rọ̀ kan gbé mi lọ́kàn yé ó ń gbé mi lọ́kàn gidi gan Bímbọ́lá máa sọ àmọ́ kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ wò hmm, kọ́lọ́ ń ṣàánú iṣẹ́ wo làgbà tí mọ̀ pé Bímbọ́ àwọn eléyìí ṣe rí tí bá sọ fún yín pé báyìí lọ́rọ̀ ṣe rí ẹ má yẹ o as in ẹ má tẹ bá ń gbọ́ ẹ má check ẹ o bó ṣe rí gangan gangan náà mo ṣe máa mú wá fún yín ṣe wá rí ní ọ̀sẹ̀ yìí àwọn ohun tó ṣẹlẹ̀ lánàá olùmọ̀ọ́ká wa ó pọ̀ káàkiri àmọ́ èyí tí mo wá tẹ̀ wá rí dìmú bẹ́ẹ̀ òun ni ọ̀rọ̀ Ìyábọ̀ Òjó a rí pé ní ọ̀sẹ̀ tó kọjá Ìyábọ̀ Òjó ó jáde our ah, mother's day o ó ṣe fídíò tó yẹ pé ó sunkún nínú ẹ̀ gan pé ah ìyà tóun ti jẹ lórí àwọn ọmọ òun ẹ báyìí kàṣà o òun ṣe gbá òun ṣàwo ó tiẹ̀ wá sọ̀rọ̀ tó pọ̀ tó jẹ́ pé nígbà tẹ́mi gan wo fídíò yìí ah hmm, ah ah ṣẹ́rí tẹ́ bá ń gbọ́ ó ní kìmí lọ́kàn mi torí pé èmi gbọ́ bá kẹ́dùn pé àmọ́ ó tiẹ̀ wá dúpẹ́ fọlọ́run pé lẹ́yìn gbogbo ìjìyà tóun ti jẹ lórí àwọn ọmọ yìí òun tiẹ̀ ti wá ń jèrè wọn torí pé ọlọ́run ti sọ ẹ̀gbọ́n òun dògo ọlọ́run ti wá sọ ẹkún yẹn báyìí ó ti sọ di ayọ̀ nígbà tí Ìyábọ̀ Òjó wá post fídíò yìí wọ́n post ẹ o àwọn èèyàn lọ́pọ̀lọpọ̀ gbé mi bàtẹ́mi tiẹ̀ máa rí mo tún pè wọ́n kí n bá wọn kẹ́dùn pé à mímọ pé ti kojú kó nǹkan báyìí akọ́lọ́ máa ṣọ́ṣà máa ṣọ́ àwa tí à ń bọ̀ lẹ́yìn o lágbára ọlọ́run à ní eléegun o láṣẹ Èdùmàrè o à jìyà o báyé sọ̀rọ̀ ẹni mo ti di pé òkè òótọ́ ni nígbà tàbí máa wo gbọ́n pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n sọ pé àlóòótọ́ làwọn ọmọ yẹn àyàbójú àwọn sùn gan àwọn tó ń sọ pé àwọn ọmọ pọ̀ gan nígbà tó bá ń kọ ọ̀rọ̀ yìí lọ Mercy Aigbe làwọn náà bá kọ síbẹ̀ pé à ẹ ọ̀rẹ́ mi òótọ́ ni o àjèrè àwọn ọmọ wa bó ṣe wá kọ́ Mercy bá lọ sórí péjì òun náà wá post síbẹ̀ pé à Happy Mother's Day sẹ́mi náà o adẹ̀kí àwa tí à ń ṣe ìyá tá à ń ṣe bàbá kí ló sọ ọ̀rọ̀ yìí fún lèèyàn hmm, hmm. kan bá jáde ló bá sọ wípé òkè Mercy Aigbe tí gbogbo èèyàn bá ti ẹ̀ ń sọ̀rọ̀ nípa pé à ń ṣe bàbá à ń ṣe ìyá kò tiẹ̀ tọ́ sí wọ̀ torí pé má gbàgbé o àwa kan tá a mọ ìtàn ẹ̀ á pọ̀ gan o ẹni wá tẹ̀síwájú ló bá tún pẹ̀rẹ̀pẹ̀ rẹ̀ lẹ̀ ló bá sọ wípé Mercy Mercy Mercy ẹ mélòó ni mo pè ẹ́ àmọ́ bàbá ọmọ ẹ̀ fà á bàbá ọmọ ẹ gan kódà gan yíbo ni ọmọ Michelle tó ń sọ̀rọ̀ ẹ̀ yìí à ó rántí pé bàbá ẹ̀ ojoojúmọ́ ni bàbá ẹ̀ kódà bàbá ẹ̀ ń san owó skul ó ń san gbogbo nǹkan tí Michelle ń jẹ àti pé nígbà àkọ́rí gan Michelle tá à ń sọ̀rọ̀ ẹ̀ ọ̀dọ̀ àwọn granny ẹ̀ ló ń gbé tó ti lọ mú wípé kọ́ yẹ kó máa tọ́jú ẹ̀ torí kó ba lè máa rí owó gbà lọ bàbá kókó dàgbọn ó ń mú ẹ kó fẹ́ bàbá Michelle àmọ́ torí pé kò sí ọ̀nà níbẹ̀ ni o ò ṣe fẹ́ bàbẹ̀ pé kí ló dé tí ó wá ń pa irọ́ ìròyìn wá lọ àwọn èèyàn ti sọ oríṣiríṣi ọ̀rọ̀ àwọn tó ní àlóòótọ́ làwọn mọ̀ kódà gan ṣebí ó ṣe ń dábì kan pé òun àti Lanre Gentry o àwọn ń ta àwọn amújèjì o kò sí iṣu o kò sí ẹni tí kódà gan sẹf gan bó sọ pé Ọlọ́run sọ pé ó yá òun á tún padà sọ́dọ̀ ọkọ òun ni o lẹ́yìn tọrọ ìwà lọ tó jáwọn ẹ̀wọ̀n ìlọ káàkiri mo ṣáà pe fóònù Mercy àìgbé àǹtí Mercy kí ló dé wọ ọgbẹ aago mi kò pẹ́ ló ní wo Bímbọ́lá mi ní gbẹ́gbẹ́ máa ṣe press release ní máa ṣe press release pé ókè ah, o láti jọ àwọn tiẹ̀ dákẹ́ fún yín lórí ọ̀rọ̀ pé ẹ bàbá Michel o ó ṣe gbá ó ń tọ́jú ẹ o ó ń fún ní owó o ó ń san gbogbo ń san wọn àwo wípé tí òun fúnra rẹ̀ bá lè bọ́ta báyìí kó sọ pé yes òun ń ṣe gbogbo ohun tóun ń sọ yẹn nígbà náà lòun kìfọ àmọ́ tí kò bá sọ ẹni tí ó pàtàkì tó sọ ọ̀rọ̀ nípa bàbá Michel yìí òun máa sú ẹni yẹn sí court lẹ́yìn tó wá sọ ọ̀rọ̀ ẹ̀ bá pè wọ́n àǹtí Mercy ẹ sì ẹ̀ sí ọ́nírọ̀ o press release táwọn ti ṣe làwọn máa ṣe páwọn dẹ̀ ń dúró dé ẹni tí ó máa jẹ́rìí tó máa sọ pé ẹ bẹ́ẹ̀ ni èmi ni bàbá Michel àbí o èmi mọ̀gbà tí òun fún Mercy Aigbe lówó láti ṣètọ́jú Michel ìyẹn ní ti abala yẹn dásìkò tí mò ń sọ yìí a sì ń dúró tábà wá tún wá gbọ́ nǹkan míì nípa ọ̀rọ̀ yìí ẹ ti mọ̀ pé mi ah, ah, ah, ẹ̀yin tèmi ẹ ti máa ń gbọ́ mi lè jẹ́ ju yín hmm, mi lè jẹ́ ju yín máa já yín sí ohun tí ó ṣe kí ni tó tún happen tó ń lọ láàárín àwọn ìlú mọ̀ọ́ká wa ẹ wo ní ti abala ti Mother's Day àbọ̀ mi òun gangan lélẹ̀ ìtò tó wá jọ irú ẹ̀ hmm, ìtò tó wá jọ irú ẹ̀ ẹ má yẹ kí n jà yín sí nísìn ẹ ká lọ sẹ́kùlọ̀ ká lọ jó ká lọ dànsì ká jó ká gbádùn ara wa ká dànsì àsí orin Hairboy tó pe àkọlé ẹ̀ ní ayé pọ̀ ayé pọ̀ rẹpẹtẹ o tó bá fẹ́ jẹ́ ayé tẹ̀rẹ́ mi ah, mo fẹ́ràn kí n máa jayé pọ̀ tá a bá padà dé Tóyìn Abdul la tá a máa já sí ohun tí ó ń lọ ní àwọn campuses wa káàkiri tó ṣì ń tẹ̀síwájú à ń bọ̀.